alhamdulillahi fil yusri wal asr ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa allah lérí gbogbo àwọn ìdẹ̀ra rẹ̀ tó ṣe fún wa a ń dúpẹ́ fún ọlọ́wọ́ bá nígbàtà rẹ̀dẹ̀ wa a ń dúpẹ́ fún ọlọ́wọ́ bá wa nígbàtà ń bẹ nínú nira àti nínú ṣòro ọlọ́lọ́lọ́pẹ́ méjèèjì bínú wọn bá ń dùn a dúpẹ́ fọlọ́ bínú wọn bá ń bàjẹ́ tí wàhálà dé tí kálukú ọmọ bọ́rọ̀ ọlọ́ọ̀ kí kálukú ọmọ tí ó gbẹ̀yìn tí ń ṣẹlẹ̀ yìí táǹbẹ nínú ìdààmú àtúndúpẹ́ fún ọlọ́wọ́n bá wa torí ìdààmú yìí tá a wà ń bẹ̀ yìí ó tún kéré nínú àwọn ìdààmú míì tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìdààmú pọ̀ lọ́dọ̀ ọlọ́run eléyìí tún kéré àwa bẹ̀ lọ́n pẹ̀lú agbára rẹ̀ a sì bẹ́ẹ̀ pẹ̀lú pa dúpẹ́ fún lórí àwọn ìdẹ̀ra tó ṣe fún wa kọ́lọ́mọ́sà ká àdánwò kú ní gbogbo àgbáńláyé kọ́kọ́ àdánwò kó fún gbogbo àwa tá wà ń lò yìí àti gbogbo àwa mùsùlùmí lápapọ̀ wasalaatu wasalaamu ala nabiyina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá nabi wa muhammad wa ala alihi wa sahabihi ajma'in kó bá wọn ara lera àtàwọn sahaba rẹ̀ corona kí ni kí ló yẹ ká ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí táwa jẹ́ lérí àdánwò tó gbà ló kàn yìí lérí wàhálà tá wà nù ẹ̀ òun náà ni ìtànká àrùn tí wọ́n ń pè ní coronavirus ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àdánwò yìí ọlọ́run ọba aláà fọ́nra ara rẹ̀ òun ló dáa virus yẹn ọlọ́run ló dáa ọlọ́run bá ń gbọ́ ọ wá sọ ọ̀kalẹ̀ lérí àwọn ẹrú rẹ̀ pẹ̀lú sábàbí àwọn ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ọlọ́run fún rẹ̀ ló òun náà kọ sínú àkọọ́lẹ̀ pé lásìkò báyìí nǹkan báyọ̀ ṣẹlẹ̀ nígbò tí ṣẹlẹ̀ tán bíhìlẹ̀ ọba gbogbo wàhádàdà láhùbí nas ọlọ́run ọba sọ di ìjayà sọ di ìbẹ̀rù tí wọ́n máa dẹ́rù bá gbogbo àwọn ẹ̀dá ọlọ́run wà máa tàbí hi aláàf minal bashar ọlọ́run ti fi gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí àtàwọn tí èsè mùsùlùmí ẹ̀yọ́ miami nígbà tọ́rọ orí báyìí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí a ní ojúṣe tó kí n làbáyọ أغلقت لأجله المساجد والمدارس والأسواق وألقيت به الرحلات الجوية والبرية والبحرية gba fáírọ́sì jáde sílé ayé kòkòrò kékeré tààfojú rí ó wá dáyàjá gbogbo ayé ó wá di pé bá ṣe ń tilẹ̀kùn ọjà ìlà ń tilẹ̀kùn mọ́sálásí ìlà ń tilẹ̀kùn lékéwú ìlà ń tilẹ̀kùn léèwé ìlà ń tilẹ̀kùn gbogbo àwọn companies kòkòrò kékeré ó sì wá dí lọ́wọ́ kí ló dí lọ́wọ́ kí pléènì ó fò láti ibìkan bọ̀ sí ibìkan tó sì jẹ́ pé lílọ bíbọ̀ àwọn nǹkan arìn àjò yìí òun náà láyé fi dẹrùn gbogbo àwọn nǹkan arìn àjò tí ń rìn lókè gbogbo wọn pátápátá wọn ò lè rìn mọ́ àwọn tí wọ́n rìn lérí ilẹ̀ gbogbo wọn ti páàkì wọn kalẹ̀ gbogbo àwọn nǹkan arìn tá a fi ń ṣèrìn àjò tí ń rìn lérí omi gbogbo wọn ti wà létí omi ta dáyé dúró ta ló dá wa padà sínú ilé alladhi anzalahu wal qadiru al wahidu alayhi ala raf'ihi anil umma sẹ́rẹ́ ni tó dá fáírọ́ọ̀sì yẹn òun náà lọ́lọ́ ọlọ́run bá aláà ó fi ránṣẹ́ sílé ayé ni ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ogun ọlọ́run kọ̀wáṣẹ́ nìkan tó lágbára láti mú kó rí ayé àfọlọ́n nìkan ọlọ́n nìkan ṣoṣo náà gbogbo ogun tá agbára lé òṣìṣẹ́ gbogbo oògùn tá a wà lò tí ó fi lọ kò sẹ́nìkan tí ó júwe fáwọn scientist láì sí ọlọ́run nìkan ọlọ́run ọba tá à ń sọ yìí kìí ṣe rin o kìí ṣe omi kìí ṣe ná kìí ṣe ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run Allah lórúkọ ẹ̀ ọlọ́run sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní kulillah eré ànábì sọ fún gbogbo ayé pé ọlọ́run yunajjikum minha òun nìkan ló lè làwọn kúrò nínú mùsíbà wa min kulli karib ọba ìnìkan ló lè là wọ́n kò nínú wàhálà tó bá dé wàhálà ti dé ẹni bá ní wàhálà ò kò mọ́ ti lọ ni kí ni wàhálà náà coronavirus ọlọ́wọ́n bá ní eré ànábì sọ fún gbogbo ayé wípé wàhálà bá ti dé o ẹni tó lè là kò ń bẹ̀ Allah òun náà lọ́lọ́run ọlọ́wọ́n bá ní thumma antum tushrikun ọlọ́wọ́n bá ní ẹ̀yin tẹ́ jẹ́ kèfèrí nísìnyí ẹ̀ tí ìmọ̀kọ́lọ̀ nìkan là á sìn ẹ̀yin tẹ̀yìn sẹ̀sìn mi yàtọ̀ sí Islam kò tí ì dá yín lójú sí pé ọlọ́run ọba Allah nìkan là á nìkan là gbàgbọ́ gbogbo nta gbàgbọ́ ó ti disappoint wa ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní kólé eré ànábì sọ fún gbogbo ayé huwal qadiru ala an yab'atha alaykum adhaban min fawqikum ọlọ́run ọba yìí lágbára láti fìyà jẹ yín látòkè sámà nígbà míì sì ni ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti sánmà eré ilẹ̀ tẹ́ǹtẹ́ ni ó ti mú jáde nǹkan wọn mọ̀ wá hàn yín léèmà yóò máa jẹ yín yá yóò máa fèbè pa yín yóò máa dáyà já yín yóò máa fàárẹ̀ ṣe yín Suratul An'am Quran six ayah sixty four àti sixty five lọ́lọ́run ti ń sọ fún gbogbo ayé pé nítòkù báyìí òun náà ni gbogbo akádájú kọ̀ ọlọ́run ẹ̀yọ̀ kan mẹ́ta lọ́kàn òṣìṣẹ́ máa gbogbo òṣẹ̀ṣẹ̀ kò sí ètò òṣìṣẹ́ mọ́ àǹdà fáàm tẹ́fà òṣìṣẹ́ mọ́ ọba tó dá gbogbo ayé tó dá gbogbo èèyàn tó dá gbogbo nǹkan ọ̀kan náà ni ó náà ni Allah ọ̀dọ̀ rẹ̀ nìkan lọ́rọ̀ wà báyìí wàjibuna kal muslimin ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwa tá jẹ́ mùsùlùmí àwa lábẹ́ ọlọ́run o nítorí pé ohun wa lọ́lọ́run fẹ́ gbọ́ àwa tá gbà gbọ́ ṣẹ́rí gbogbo àwọn tó gbà nǹkan mí gbọ́ yàtọ̀ sí Allah àwọn àdúrà àwọn òwúlò àwa àfẹ́sìn gbogbo àwa ulama rabbaniyun àwọn ẹni rẹ̀ àwọn wòlé ọlọ́run wọn gbọ́dọ̀ dákẹ́ lásìkò yìí lóru lọ́sàn ká máa bí ọlọ́run káyé ọmọ parẹ́ torí ìtọ́sẹ̀lẹ̀ yìí jama wọ́n bá ilé ràn sílùú ìlú ọ̀parẹ́ ni ọlọ́mọdé wa bá wa ọmọ wa bá ya wa mọ́jọ ọkọ wa bá ara wa bá wa náà mùsùlùmí tó di ọ̀ràn yẹn lérí wa lè rọ́fẹ̀ẹ́ òun náà ká bí ọlọ́run bá mú àdánwò yìí kú kó sì sọ wa kó má ràn wá àdúrà àkọ́kọ́ nìyẹn àdúrà ẹlẹ́ẹ̀kejì ní ká tọrọ àlàáfíà fún gbogbo àwọn tó ti mú àwọn tó ti ràn ẹlẹ́ẹ̀kẹta nínú àdúrà ní ká tọrọ fáwọn tó ti pa nínú àwọn mùsùlùmí torí tí ìbá ṣe mùsùlùmí tó bá ti kú àyè ṣàdúrà fún àrùn ohun àtọ́lọ́n ti dàrú tó kù láyé tó bá ti kú nílé ìdí ẹsẹ̀ lọ́rùn ẹ̀rẹ́ni tí ó kú tó mùsùlùmí òun kúkú sẹ́yí dìde àlùmọ̀tọ̀ ọ̀hún ànábì lẹni tí àjàkálẹ̀ àrùn bá gbà ànábì ní fọwọ́ ṣahidi ànábì ní onítọ̀hún o ó kúkú dáadáa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba aláwọ̀ gbà lẹ́rú ló fi pa pẹ̀lú ẹ̀. ọlọ́run tó sọ nínú àyà mi ó ní amman yujibul mudtarra idha da'ahu wa yakshifu su'a ọlọ́run ọba ní ta ni ọ̀dẹ́ ni tara ni lóhùn ara niwa o gbogbo èèyàn lọ́mọ para niwa kọ́ra ẹni tó ní tí ó jẹ́ ńlé kò jẹ́ pẹ̀lú ìdùnnú ẹni kò náwó ní pẹ̀lú ìdùnnú kálukú ń jáyà lọ́sàn kálukú ń jáyà lóru ọlọ́run ní gbogbo yín lára ni káti wá pa àwọn tálíkà tọ́jú pé bí ọ̀jáde lójúmọ́ kò jẹun bí ò gbé igbá rẹ̀ rù igbá tí ń gbèrú kánì kò sí ń tíọ́jì àtọmọ bí ọba lọ́bi iṣẹ́ ní tí ń tó pọ̀ níbi iṣẹ́ nǹkó tó pọ̀ kó gbowó ojúmọ́ òun àtẹ́bí ọ̀jẹun àwọn eléyìí wá pọ̀ rẹpẹtẹ ọlọ́run bá ní amman yujibul mudtarra kò sẹ́nìkan tó wá fẹ́ dẹ́nìkan lóhùn mọ́ ẹni tí ó mọ̀yàn ló ń jẹ gan ẹ̀rù ń bá pé bóun bá butilé ṣé kí làwọn padà máa jẹ tọ́ra àmọ́bí à ń bá a lọ báyìí ọlọ́run ní gbogbo yín pátá àtolówó àti tálíkà yín ọlọ́run bá ní kò sẹ́nìkan tó lè dá yín lóhùn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tá níbi iṣẹ́ àwọn ọ̀gá ilé iṣẹ́ gbogbo àti jòkó sílé gbogbo àwa èèyàn ńláńlá ọlọ́run fi fáírọ́ọ̀sì ẹ̀yọ̀ kan kéré tá àfojú rí mo ṣe kéré tó ní ọlọ́run fi dá jòkó sínú ilé yọ̀ọ́dà ká bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba níta ní ọ̀wá dá yín lóhùn gbogbo yín tẹ̀yìn wà nù dààmú yìí lẹ́yìn èmi ọlọ́run ìta dà áhù ọlọ́run ọba níta ní ọ̀dà yín lóhùn tẹ̀ bá ti pè é lẹ́yìn èmi ọlọ́run wọ̀nyẹ́ ṣe fò sùn à ọlọ́run ọba ní aburú tẹ̀ wà nù èyí ta ní ó mú fún yín lẹ́yìn èmi ọlọ́run sọ́ọ̀tù nàmùlẹ̀ Quran twenty seven ayah sixty two ọlọ́run ti sọ fún wa pé àdúrà lọ́kàn anabi ibrahim alayhi salatu wasalam ó ní wáyé dáa mọ̀dútù fọwọ́ yẹsùfínì ó ní tọ́ba ti rẹ̀ mí èyí máa ń pè ọba tó dá rẹ̀ tó sì dá mi kó mú àárẹ̀ kúrò lára mi tí má sì ti pè yóò sì fún mi lálàáfíà gbogbo àná ká máa pè é ẹni kan lọ́mọ àmì ẹni tó kú o ẹni tí mú larí ẹni tó ti mú tí ò ti mọ́ wà o ẹjẹ́ á máa pè é o ọlọ́run bá lágbára kó pàṣẹ kó máa mú yàn bọ́ bá mú yàn ọlọ́run lágbára kó pàṣẹ kó kúrò lára yàn sọtụ ṣọ̀hárà Quran twenty aya eighty lọ́lọ́run ti ń sọ fún wa pé anabi hmm, Ibrahim yìí máa ń pè mí bá rẹ̀ bá ti dé èmi ó sì mú kú Allahumma ìwọ ọlọ́run àwọn wọ̀nyí sọ pẹ̀lú agbára ìwọ ọlọ́run nínú gbogbo àwọn àrùn burúkú tí da ìdẹ́dà àyàn rú wọlé náà àrùn ọpọlọ àwọn sọ àwọn wọ́n sọ níbi àrùn burúkú egbò tí tuntun wọn máa jáde ń bẹ iná ń pè ní àlùdùlá wọn mi sẹ́yìn àsìkọ́rùn àṣẹ wọn sọ ní pẹ̀lú agbára wọ ọlọ́wọ́n ọba kí aburú àwọn àrùn kárùn àwọn àrùn burúkú tí sẹ́sìyàn tí gbẹ̀mí kọ́lọ́n sọ wá ń bẹ ara rẹ̀ náà ní coronavirus. ẹlẹ́ẹ̀kejì onáà ní atọ́wọ́bà mina dùnúùbù gbogbo akálẹ̀ ìtura nínú ẹsẹ̀ wa ọlọ́wọ́n bá ní wọ́n máa sọ́ba kún mọ́ mùsíbà tí ń fàbí máa kásàbà tí ayé tí kún mọ́ yáà fún àǹkẹ́fẹ́rẹ́ gbogbo mùsíbà ìjọba àgbáyé ń gbà ìjọba federal ń gbà gbogbo òlu ní gba owó èlé gbogbo òlu òun náà ní yáwó èlé ọlọ́wọ́n bá nílẹ̀ wọ́n bá yín jagun tẹ́lẹ̀ bá yín yáwó èlé ọlọ́wọ́n ni ẹ má mutí aláàmá mutí ọlọ́wọ́n ni ẹ má ṣe sìná adésìná aláàmá ṣe ọlọ́wọ́n bá aláà ó ní kẹ́ ẹ má fáwọn èèyàn ọlọ́wọ́n ni a ṣe déédéé a ṣe déédéé ogun ti ń fa wàhálà ni ọlọ́wọ́n bá ní ẹ̀yìn náà lẹ́fọ̀ ara yín fa kálukú náà máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níkọ̀rọ̀ níwájú ọlọ́run ọlọ́wọ́n ni mo ti wá ṣàmójúkú yìí tọ́pọ̀ o kápẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ẹ̀ṣẹ̀ mọ́ fẹ́ fi yà rẹ̀ jẹyìn yóò lè jù báyìí lọ sọ́ọ̀tù sọ́rọ̀ Quran 42 ayat 30 ọlọ́run ti ń sọ fún wáyé pé coronavirus ọlọ́run gbé dìde nítorí ẹ̀ṣẹ̀ wa kò sí èméjì nù yẹn gbogbo alájọ wa pín bẹ́ẹ̀ ọlọ́run ẹbẹ̀rẹ̀ fìtínà kan tó bá dé ẹni tí ọlọ́wọ́ ń bẹ̀ mi nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹ̀ṣẹ̀ tá a máa ṣe ń kọ̀rọ̀ ń jọ gbogbo ẹ̀ láti ń ṣe gbangba ń sìn àwa láyà sọlọ́run ọlọ́run fún rẹ̀ kọ̀ wá àfi ká túbá ń kọ̀rọ̀ ká ṣe túbá gbangba lẹ́yìn náà sàdákà ẹni kọ̀ọ̀kan wa ká máa ṣe sàárà anábì ní sọ̀nà àìwòlì ma'arufi taqi masari as-su anábì ní gbogbo aburú tí máa ń jábọ̀ látòkè bí bá ṣe sàárà ọlọ́run fi sàárà yóò sì dá padà sókè aburú òní ṣẹlẹ̀ sí yàmà ẹgbó jẹ jáde fáwọn èèyàn káwọn èèyàn jẹun oúnjẹ òní tán bọ́ bá ti bùnyàn ọlọ́run fún wọn náà àwọn tí bí ń pa ń jẹ ẹja sànú wọn ẹja sẹ́ndì owó sáwọn èèyàn ẹja bùn àwọn èèyàn ní nǹkan kílì gbèsè ayé kó lè bá rọrùn kọlọmọsà fẹ́rẹ̀ jí gbogbo wa ní ti ń ṣẹlẹ̀ yìí jama adébùkátà ti sára torí ẹkọ́nọ́mì ayé fẹ́ dàrú báyìí jíjẹ múmu ayé fẹ́ nira kọlọmọjọ nira fẹ́ ní kọ̀ọ̀kan wa nínú àwọn àlùwẹ̀kọ́ọ̀yà àwọn nǹkan tó ní ká máa ṣe òun náà ní ká máa fọwọ́ ní gbogbo ìgbà ìmá fọwọ́ gbogbo ìgbà yìí ọlọ́run ti pa wá láṣẹ nínú koran tẹ́lẹ̀ gbẹ̀yìn mùsùlùmí ẹ máa fọwọ́ àwa máa fọwọ́ lẹ́ẹ̀mẹ́fà lérí àlùwàlá àá fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀yìn tabakọ́ bẹ̀rẹ̀ àlùwàlá tába tó ń fa apá àtúnfọwọ́ náà lẹ́ẹ̀mẹ́ta yóò wá jẹ́ ẹ̀mẹ́fà ẹ̀mẹ́fà lẹ́ẹ̀márùn torí wákàtí márùn làwọn ń kí yóò wá jẹ́ thirty times àfọwọ́ nígbà ọgbọ̀n lójúmọ́ àwa mùsùlùmí wọ́n sọ wá ní ká máa fọwọ́ sí ọlọ́run ti sànú àwa ọwọ́ fífọ̀ ti máa wà látẹ́lẹ̀ ẹ máa fọwọ́ jama lẹ́yìn náà kájìnà kù níbi gbogbo bí èrò bá pọ̀ sí ká máa lọ pàtírà dáadáa kan lásìkò yìí ó ká máa lanjáde ńlé àwọn lọ jímà àbá ń lọlẹ̀ kírun jama àbá ń láàrin ọjà tẹ́rù ti pọ̀ sí ọlọ́wọ́n bá aláàlọ́ pàṣẹ jimá ó sì pàṣẹ jama lóòótọ́ ọlọ́wọ́n bá ní tó dùn bá rọ ẹ̀kí jama ńlẹ̀ ọlọ́wọ́n bá níbẹ̀ bá ń ṣe ìrìn àjò jimmy sọ̀rọ̀ àyàn fún yín bí àgbà àgbàrá òjò tó bá tóbi tí ń wọ àwọn èèyàn lọ ẹ̀kí jama ńlẹ̀ bó tutù bá mú tó lágbára ọlọ́ni ẹ̀kí jama máa láàrin àwọn èèyàn tóun náà bá ti di pé ọ̀pọ̀ láàrin ìlú tá a ti rí pé mú àwọn èèyàn ẹgídẹ máa ń lè ṣe bí ikú ni wọ́n ní ká gbéra wa sá fún náà fi ní ká kírun lé tójò bá rọ̀ náà fi ní arìnrìn àjò jímọ̀ sọ̀rọ̀ yàn lérí ẹ̀ kí ló wá oyè tẹ́nì kọ̀ọ̀kan yìí tẹ́ máa sọ̀rọ̀ gbọ́ wọ́n sì kéwúkéwú kòkó sílé kọ́ máa kí jàmá pẹ̀lú àwọn ọmọ rẹ̀ kò sì máa ṣàdúrà fún wọn kẹ́ máa kọ́ra yín lẹ́kọ̀ọ́ ẹ̀sìn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa àdánwò yìí ọlọ́mọṣàbáwa mú kó àbẹ̀wò ọlọ́run ọba pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tọ́dé pé ọmọ fi ń sànú ayé yá arhamar rahimin wọ́n ló ń jẹ́bẹ̀ mọ́sẹ̀ sànú wa yá rahman wọ́n ló ń jẹ́bẹ̀ yá rahimu yá latifu yá wadudu yá halimu yá gafuru yá gafaru yá afuwu yá karimu yá jawadu yá rafi' irfa anna alwaba walbala walgala wasayyi al asqam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh